ṣé àwa láǹfààní wọ́n kí òun lọ́wọ́ kí n fi yorùbá pé tó báyìí nísìnyí insha rahman mo ti débi tí mo fẹ́ báyìí wọ́n sì ní ká sọ̀rọ̀ ní tá a bá fẹ́ ká pọ̀lọ́pọ̀ kẹ́yà wá dá sí yorùbá àbí kó dá sí èbó pé god ẹ ọlọ́run ọmọ bùkátà mi àbáwọn èdè míì náà yàtọ̀ sí èdè lárúbáwá àyè tó dáa jùlọ òun náà ni kó ṣe pé èdè lárúbáwá òun náà ni ìyẹn á fi sọ. bákan náà wọ́n ní àṣẹ àlè àdúrà lórí ìforíkalẹ̀ yàtọ̀ sí èdè Lárúbáwá ẹgẹ́ bí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ sọ fún wa wípé àsìkò tí ọmọ tí ẹrú ti máa ń súnmọ́ lọ́wọ́n ọba rẹ̀ púpọ̀ jùlọ òun náà ni àsìkò tó bá ń bẹ lórí ìforíkalẹ̀ látara bẹ́ẹ̀ anábì wa fún wa nímọ̀ràn pé tá a bá ti wà lórí ìforíkalẹ̀ fàkàkùsírú ẹ pọ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́ni tó máa ṣe dùá so ká ṣe dùá lórí ìforíkalẹ̀ ntí ẹ̀sìn ṣe kí ni ẹ̀sìn faramọ́ fún wa ó ní ká sọ̀rọ̀ lásìkò yẹn ṣùgbọ́n wọ́n kú wípé wọ́n ń kírun lọ́wọ́ ṣé àwa láǹfààní wọ́n kírun lọ́wọ́ kí n fi yorùbá pé tó báyìí ní sin ṣáà rahman mo ti débi tí mo fẹ́ báyìí wọ́n sì ní ká sọ̀rọ̀ ní tá fẹ́ ká pọ̀lọ́pọ̀ kẹ́yà wá dá sí yorùbá àbí kó dá sí èbó pé god ẹ̀ ọlọ́run ọmọ bùkátà mi àbáwọn èdè míì náà yàtọ̀ sí èdè lárúbáwá àyè tó dáa jùlọ òun so ká fi ń ta bẹ́ẹ̀ ń ta fẹ́ bàbá wa láǹfààní láti sọ gbogbo tí ń bẹ lẹ́mìí wa pẹ̀lú èdè lárúbáwá ọlọ́run bá mọ̀ wá ó sì mọ èròǹgbà wa a lè sọ gbogbo ń ta fẹ́ náà tán kódà bó jẹ́ yorùbá tá bá parí ẹ̀ náà tán tá a sálámọ̀ tá padà tó rántí pé a ó mọ̀ tukú kí ní tí ń ṣe kí ni tí ń máa rántí so ó mọ̀ pé bùkátà wa pọ̀ a máa ní sọ́lọ́run bá wa so a lè láǹfààní àwọn àdúrà tó jẹ́ alákòótán tá a fi kó nta fẹ́ pètò àtòrí ayé àyètàlìkè àmọ́ kọlọ́nkó yìí kíni kọlọ́nkó fìlẹ̀ mi lọ́wọ́ irú àwọn nǹkan wọ̀nyí ni aláǹfààní sòkò yẹ pé èdè lárúbáwá òun náà ní nǹkan tí a sọ Allahu ta'ala. nígbà tí wọ́n béèrè ìbéèrè nípa ọ̀rọ̀ kásádùá ní sujud tàbá fẹ́ tọrọ pẹ̀lú èdè Yorùbá sàwọn sọ́ọ̀sì wa tí wọ́n dáhùn ọ̀rọ̀ yẹn wọ́n ti dáhùn ọ̀rọ̀ yẹn níbàámu sí sáǹdì tiwọn àmẹ́mi náà fẹ́ sọ pé ní sáǹdì tèmi èmi ò rí bẹ́ẹ̀ èmi gbà wípé èèyàn lè wà ní sujud tó bá jẹ́ kó fẹ́ bẹ lọ́hùn tí ì ṣe pé azikaru tó wá lọ́dọ̀ ànábì ló fẹ́ kà tó sì máa bá a ti kà because àwọn àfáà mi tó gbà pé tí ò bá máa ní lárúbáwá gan ó kàn mọ̀ túmọ̀ ẹ̀ ní èdè tó fẹ́ fi tọrọ tó sì jẹ́ pé àwọn àdúrà nu rẹ̀ ló jẹ́ lógún àwọn àfáà mi sọ pé ó tún lè yí gan but yìí tèmi fẹ́ sọ ni wípé mo fẹ́ tọrọ nǹkan kan nísìnyí ó sì pàtàkì lẹ́mìmí láti tọrọ lára ààyè téèyàn máa ń wà láti bẹ lọ́wọ́n ọba tá nàbí júwe fún wa ní ìgbà tá a bá ń bẹ ní sujud sòye tá a lè sọ èdè míì téèyàn ò bá máa lárúbá tó lè fi sọ èmi gbà fún a lè sọ èdè míì lọ́dọ̀ tèmi ní kí n sọ̀rọ̀ lórí ẹ̀ ni wípé àárọ̀ yà láàárọ̀ yìí ń gbà tí mo ṣe hálkọ̀ ní àwọn èèyàn ti béèrè ẹ̀ mo sì sọ náà ní pé sítáǹdì tèmi nìyẹn àwọn àfáà mi kọ́ tí wọ́n pè ní haram àwọn àfáà mi pè ní makru tẹ́ ẹ̀ máa gbóòórùn ẹnu ọ̀rọ̀ àwọn àfáà mi àwọn àfáà mi sì pè ní nǹkan tó ṣe pé mubahu ni èèyàn lè sọ so ibẹ̀ yẹn ní nǹkan tèmi gbà wípé ó because ẹ̀rí tó wá tó ní ká ṣàdúrà ní sujud tá a bá ní tá a fẹ́ tọrọ ẹ̀rí yẹn ò dé dáwọn nǹkan tó sì máa ń bẹ lẹ́mìíyàn láti tọrọ ń gbà mí ni ó máa ń pàtàkì ju ara wọn lọ ìgbà mi ò lè jẹ́ pé bóyá ọjà èèyàn òní ń bọ̀ táwọn fẹ́ sẹ́ǹdì síyàn rẹ̀ yóò tí ì rí gbà lẹ́mí rẹ̀ balẹ̀ pé hà sékìtì náà máa dé báyìí àwọn èèyàn tó yá mi lówó so àdúrà tó ṣe ń bẹ̀ ẹ́ yàtọ̀ sí tẹni tó fẹ́ fẹ́yàwó tí ó wù lẹ́mìí ẹ̀ yóò ṣe èyí tẹni yẹn náà ṣe yàtọ̀ sí tẹni tíyàwó rẹ̀ ń bẹ nílé bímọ tó fẹ́ bímọ tí wàhálà mú tó ń tọrọ ní sujud tẹ́ni yẹn náà yàtọ̀ sí tẹ́ni tó yá pé bóyá àárẹ̀ kan òní ń bá yí ni sísà ń bẹ lọ ní gbogbo ọ̀nà ó tún wá wò pé sujud náà yẹ gbígbàdúrà ní jẹun tó ti bọbẹ̀ náà kò sì máa lárúbá jẹ́ òfin sọ pé ọlọ́run kìíní yìí so òun náà fẹ́ tọrọ tó fẹ́ so ẹ̀rí tó sì wá tú kìíní yẹn lẹ̀ ni sìyẹn lèmi fi èmi gbà wípé èèyàn lè tọrọ rẹ̀ pẹ̀lú èdè míì téèyàn bá wà ní sujud àmẹ́ni tó bá jẹ́ pé ó bá mọ lárúbáwá láti sọ khurujan min al-khilaf láti lè fi jáde kúrò nínú ìyapa àwọn àfa ó lè sọ lárúbáwá àmọ́ tí o bá mọ̀ ọ́ kò sọ yorùbá rẹ̀ àbí èdè rẹ̀ tí ó bá rọ̀ ọ́ lọ́rùn ìyẹn jẹ́ sáǹdì tèmi lórí àlámàrí yẹn wallahu a'lam.